نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن إذا كنا إن تجتنبوا كبائر تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما سورة النساء الآية واحد وثلاثون وقال النبي صلى الله عليه وسلم الصلوات خمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهما ما اجتنبت الكبائر والأحاديث المصرحة بكبائر نوعان منها ما صرح به بأنها بأنه كبيرة أو أكثر كبائر أو أعظم العظيم أو موت وناوية كقوله صلى الله عليه وسلم أنا رجل قال النبي صلى الله عليه وسلم أي ذنب أعظم قال أن تجعل لله ندا وهو قال إن ذلك عظيم ثم عد قال وأن تقتل ولدك مخافة أن يطعم معك قال ثم عد قال أن تسامح حقيقة كاره رواه البخاري وغيره وما مثال من مثاله قوله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتاتهم وفي هذا النوع أحدث كثيرا ونقتدي بهذا القدر فآمن الله لكم بالقرآن العظيم ونفعني الله وإياكم gbogbo ọpẹ́ pátá ni ọlọ́mọ ọba alára ló ṣe ọpẹ́ tó ní ọpẹ́ inú ọba pátá látara pé òun ni fún abẹ́lẹ́ ọmọ ìfọ̀ṣà lẹ́ tí wọ́n tó ní ọlọ́kùnrin àti láti wọ́n fẹ́ kọ́ ọ̀fẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́ọ̀dẹ aṣèláyé ọlọ́ọ̀tún ti gbà ní ìgbà tuntun wa ọlọ́ọ̀tà ọlọ́ọ̀láwọ̀ ojú rẹ̀ ọlọ́ọ̀bá yìí náà nì òun ni àwọn ní olùrẹ̀ lọ́wọ́ òun ni àwọn ní alákòóríjì bẹ́ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ wa sọ kúrò sí gbogbo àbúrò ẹ̀mí wa pátá àti gbogbo tẹ̀kítẹ̀ ọwọ́ wa ẹni yòówù tí ọba àlá àti wàásù àmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá àlejò ọlá tó bá wù nínú ọlá rẹ̀ tó bá sọ ọ́ nù kò sí onítọ̀hún tó lè ti wù ẹ̀jẹ̀ ìmọ̀lẹ̀ òun àgbẹ̀rẹ̀ tọkàntọkàn pé kò sí ọba mi mọ̀ tí ìjọsìn díẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ ọ̀kan ṣoṣo ọba tí olórogún ọba tí olólàjọ ọba tí olólàjúwé òun nìkan nínú orúkọ rẹ̀ òun nìkan nínú òyìn rẹ̀ òun nìkan nínú ká máa sìn òun nìkan ni nínú gbogbo agbára rẹ̀ pátápátá òun náà sì ni ọba láéláé òtún wá jẹ́ kí dájúdájú aṣáájú wa nípa màṣúrù sallallahu ta'ala alaihi wa sallam alẹ́ yìí ẹrú sí ọlọ́run òjìṣẹ́ ọlọ́run ẹni tó ní kọ́ lọ́wọ́ bá àlejò ọlọ́run ní àánú ìfẹ́ ti gbogbo ayé pátá ẹni tó yẹ pé òpin rárẹ̀ kọjá ipò tọ́lọ̀ bá fi sí ẹ má ní láì gbòòrò ẹ má fi kọjá àpò tọ́lọ̀ ọba àlejò ọ̀la kiri yìí ẹ fi nílẹ̀ pẹ̀lú pípẹ́ máa pè ní ẹ ó sì ọ̀rọ̀ òdodo kẹ́ ẹ sì máa pè ní òṣìṣẹ́ rẹ̀ àmìkọ́ àmì sọ̀rọ̀ wá mọ́ àlejò ọ̀fẹ́lá ó jẹ́ kí òun ẹ̀rọ ọba àlejò ọ̀la ni wá ó lè jí àlùkò wà ní pátá bọ́ọ̀ yóò lè jí àlùkò torí kí gbogbo ẹni ọba tẹ̀lé àìsí pátápátá àwọn owó ra àwọn ọlọ́run ọba àwọn wọn pọ̀ láti rà ní ọlọ́run ẹ̀rí bí alẹ́ nìkan ọlọ́run ọ̀rọ̀ tẹ́lẹ̀ oníkúlù wọn ti ẹ̀rọ kúrú náà níjà náà gbogbo tó ọ̀dọ́ pátá ní ọ̀rọ̀ ìṣẹ́ níwọ̀ ìdá àmàlà àfẹnẹ́wà takùnù pẹ̀lú ọ̀wọ́ ti pẹ̀lú ọ̀kíńdà lọ yára yára ọ̀sùn ọ̀lọ́ wọn kọ nígbà tẹ́lẹ̀ àwọn ẹlẹ́yìn rẹ̀ ti jẹ́ ń ni mo ní asọ̀rọ̀ ẹni ẹni yóò mú kẹ́kẹ́ ti ní àti wọ́n ti tẹ̀ ọlọ́wọ́ àti tẹ̀sẹ̀ wọ́n mú ní àtọ́ọ̀lì ẹni ọba wa ti fa àmì tó mú wọn pẹ̀lẹ́ ní kọ́kọ́ ní ábà ní ẹni bẹ́ẹ̀ lọ́ta fún fún wọn wà jẹ́ náà ní ló jẹ́ pé anígbà mùsàlámà sọ̀rọ̀ mọ́ wà ní mùsàlámà àánú ọlọ́run wa fún rẹ̀ rẹ̀ lóbi ṣe ní gbogbo ayé pátápátá ìkẹ́ ọlọ́run ti fi kékeré rẹ̀ lóbi ṣe ní gbogbo ayé pátá ẹni tí ìyàwó lọ́ta fún fún wọn ní tẹ̀lé lò ẹni sọ̀rọ̀ wọn bá sọ ní sọ́ọ̀tù náà ó ní wà á fi hùwà á fi wọ̀ ẹsẹ̀ yẹ níbi yóò tẹ̀lé pàtẹ́pàtẹ́ rà ní ọwọ́ gbọ́dọ̀ wà sọ́dúnṣọ́ owó ọ̀rẹ́ yẹn káàdì mọ̀ pé alẹ́bí sọ̀rọ̀ wà wà nìkẹ́lá pípé ìṣe rẹ̀ tọ́lọ̀ pé ìṣe rẹ̀ tó rìn ẹtí wa àánú lọ jẹ́ àtọ̀rọ̀ dáko àti pàtẹ́lẹ̀ kọ́nà wà nìjọ́lá kọ́nà wà pé kí àtìkẹ́ fún àmẹ́tí wa Muhammad sọ̀rọ̀ wà nìkẹ́lá ẹ̀fẹ́ pé òun náà ló fẹ́ làyé gbogbo nígbàtẹ́ sí àbùkátà rẹ̀ nínú àlàkọ̀ọ́yà ayé káàdì ìṣẹ̀lẹ̀ ayé àtàkìyà náà ó wá sàlàyé nípa pọ́ọ̀kì ìdí ń jẹ́ ẹ̀jẹ̀ èyí tó lágbára àti àwọn ewu èyí tó ti rọ̀ mọ́ ìyá tí ń bẹ ń bẹ kọ́ọ̀rọ̀ wọn bá àbúrẹ́ kò jẹ́ àtijọ́ lóun àwọn alẹ́ àwọn fẹ́ kí àwọn wọn dúró wọn dúró kí ẹ̀mí ọlọ́run bá wọn mú ẹ̀sìn ọlọ́run bá bọ́sẹ̀ fún àtúkò ṣe yẹ àwọn ọ̀hábà rẹ̀ tí wọ́n ń ṣe eré èyí ká gbogbo ẹ̀ lọ́wọ́ pọ̀ ìlànà èyí tí àlẹ́ ìṣòro wọn wà lọ́sẹ̀ náà tó làkà rẹ̀ títí tó lọ sí ọjọ́ àti ìwé ẹ̀yìn tó wọn bá wọn ìdẹ́rẹ́ ọmọ àkùnrin wa ní pọ̀pọ̀ àti ìgbàgbà ọlọ́run pa kẹ nínú sọ́ọ̀tì ìmọ̀ràn ọlọ́run pa àlejò aláìsí ní ìlú àkóyòló ó ní ẹ̀sìn ìwọ ọlọ́run bá wọ̀ ní bẹ́ẹ̀rù pàápàá ọlọ́run wa sọ nìyẹn ní sọ́ọ̀tì ìmọ̀ràn ní pàjáka tó lè máa tó lọ sùn ó ní ẹ wá rí pé ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ kú láyé ìdílé wa ń tún lò tí bá fẹ́ kú láyé kẹfẹ́ bèrè òun ni kẹfẹ́ kú láyé lẹ́yìn tí ó yẹ oṣù mi èyí ló fẹ́ fún mi lọ́wọ́ yáyé tó wá pàdé ọlọ́run kí òun ìsìláàmù pàdé ọlọ́run á ah, kò sàn yín wá. torí bí ayé rẹ̀ onísùnmọ̀ ilé ayé rẹ̀ ilé òkú ni ilé ayé rẹ̀ ilé àdánù torí ẹni tó wá ilé ayé tí òun ìsìláàmù kókó láyé ìdí nìyẹn tọ́lọ̀ fi wọ̀ mọ́ yẹ́sẹ̀ ìjẹ́ ìsìláàmù yìí náà kàn láyé padà nínú ẹni tó bá tó fẹ́ ṣe ẹ̀sìn ní àwọn ìsìláàmù ọlọ́run kò ní gbà lọ́wẹ́ tó wá lẹ́sìn á lọ́kọ́ lọ́kùnrin kò kò àjẹpé ìjọba náà tó wọ́n wá o ọlọ́run ọba wa fẹ́ ká mọ̀ pé ta bá fẹ́ kú láyé ká àbẹ́bí bẹ̀rù ọlọ́run kò rọrùn ká kú láyé mùsùlùmí o kò rọrùn ká kú láyé mùsùlùmí torí tí ọ̀pọ̀lọpọ̀ tí ní odò ayé yóò ti àwọn èlò yóò ti ti àwọn èlò wọ́n lè máa fẹ́ wọn ní mùsùlùmí gbogbo òní jẹ́ mùsùlùmí wọn ó lè jẹ́ láwọ̀ rẹ̀ èyí lè múra tó yẹ kó lè mùsùlùmí rárá wọ́n ti wọ́n ti múra rẹ̀ lágbẹ́ táyé bá rí wọn àwọn àwọn òbí mùsùlùmí ó dàbí ẹ̀fà kápú wọn múra ẹ̀fà tó sábà náà kò tí wọ́n fi mùsùlùmí fún lẹ́yìn tẹ́ bá fẹ́ bá wọ́n ti ní kí ìsinmi tẹ̀lé ọjọ́ ìjẹ́ lọ́wọ́ wa torí pé kí ni àwọn nǹkan ìyẹn nígbà tí ìyẹn bá ń ṣe tí ọ̀bá ti tẹ̀sí nínú ọ̀kẹ́rẹ́ ọ̀kọ́ bàtúrà àmì ìtọ́nà yóò jọ ń ṣe àwòrán náà sọ̀rọ̀ torí kí mo lẹ́bi tó yẹ ẹ́ tó wọ́n wọ́n lọ́dọ̀ wọ́n jọ ń kí wọn kára sí i wọ́n jọ ń bá mi wọ́n ti ẹ̀sẹ̀ gbọ́ òye ní mùsùlùmí o wọ́n ti lọ lọ ẹ̀ hajj o torí pé nínú ọkàn wọn kí n tó kàkó láàbù ẹ̀mẹ́mẹ́ látara kí n tó kàkó láàbù kí ẹnu ọkàn yẹn kó bá láàbù wọn jẹ ọ̀jẹ̀ kọ́lọ́kọ̀ kọ́ gbà lẹ́nu yọ wọ́n fi yàrá tó láyé ní pẹ̀lẹ́ wọ́n láwọn òsì bẹ́ẹ̀ ni wọ́n wá lọ sí àwọn onífàlùkì àná ọlọ́run bá lè fẹ́ sọ pé ẹ̀yin olùkọ́ òdodo ẹ̀yin ni ọlọ́run bí ẹ̀fẹ̀ lọ́rùn àtúntàrí láti ẹ̀mí ẹ̀mí kan ṣoṣo. pẹ̀lú látara ẹ̀mí kẹ̀yìn ẹ̀mí ti dá ìyàwó rẹ̀ látara àwọn méjèèjì ọlọ́run wá fún onírúurú àwọn ẹ̀dá àwọn èèyàn oríṣiríṣi ọkùnrin obìnrin okùnrin tó ilẹ̀ ẹ̀yìn ẹ̀yà ọba ti pọ̀ bá a ti pọ̀ káàkiri táwa wọlé yìí lábẹ́ káwọ èrò káwa wo owó sèkì káwa tó wá pọ̀ ní sèkì káwa wo ibi orílẹ̀-èdè káwa wo ayé lọ Tàbá wá béèrè pé gbogbo ọba tí wọ́n á pọ̀ tó kí mo láti tẹ̀ ìyẹn ti péré ọkùnrin àtòbìnrin kan. Ẹ̀sìn kele èyí tó ń tọ́ka lórí agbára ọlọ́run. Èyí yìí ń tọ́ka lórí bí àánú ọlọ́run bá ti ga tó bí agbára rẹ̀ bí òsì lóbi tó ọlọ́run wá ní ẹ̀dẹ̀ rògbò. Ẹ ti tẹ ohun bíjẹ̀ àbíbẹ̀rẹ̀ ayé mẹ́tòkùn yọjá lọ́wọ́ yín o. Ọlọ́run má ti yọjá lọ́wọ́ yín o. Kí ni ọlọ́run àti àwọn àlejò òun sọ ogun pátápátá o òun bẹ́ẹ̀ ti ṣe pátá òun lọ́wọ́ bá ń sọ láti rí pé ó lọ́wọ́ mú kẹyọ ìgbà tó lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ẹ wá ilé ọ̀rọ̀ tó ń da ọ̀rọ̀ bá mi ẹ máa sọ ẹ bá fẹ́ sọ ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ bá mi ní ọ̀rọ̀ náà ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ yẹn ní ọ̀rọ̀ kẹrin ilé ọ̀rọ̀ tó jẹ́ déédéé ọjọ́ ọlọ́wọ́ bá ń lù náà ẹ máa sọ bí ẹ bá ti ń sọ̀rọ̀ bí ẹ bá ọ̀rọ̀ ọjọ́ ọlọ́wọ́ bá nínú yálà ọkùnrin tàbí kìí ṣe olùdẹ̀mọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ó ti kú òdodo kàdé òdodo nìyẹn àwọn ọmọ wa sọ ọ̀rọ̀ wa ń gbà ìfọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sọ ẹni èmi yóò sọ jáde pé tí ìjọba ìbá ṣẹlẹ̀ ni wọ́n yà sí fúlàmù ló kọ́ yìí ètò wọn gbé fúlàmù ló kọ́ títú ìtú ẹgbẹ́ tí kò bá kúlẹ̀ wọ́n bá lọ lọ́ba pàdé ẹni tí ẹgbẹ́ kọ̀ ẹgbẹ́ tí wọ́n bá lọ lọ́ba pàdé nígbà tí ìbá tí wọ́n bá lówó láyé ìsìláàmù lọ yàrá yìí mọ́. tó wá kú tó ti àmú títí tó olówó yẹn lórí olówó ìsìláàmù kọ́ kí lọ́wọ́ abẹ́ tó wá lè rẹ̀ gbà yìí kí lè rẹ̀ gbà yìí. bẹ́ẹ̀ ni ìgbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ fún àwọn obìnrin tí ni ọ̀gá ọ̀gá àti tí àwọn ọkùnrin bẹ́ẹ̀ ní àwọn ní à gbogbo tó wá àwọn yàtọ̀ ìsìláàmù kọ́ ni lọ́kùnrin èrò lọ́wọ́ àdìgbò àdìgbò òun wá lè nítorí pé ọ̀rọ̀ yẹn ní káfíńtì ní káfíńtì táwọn àgbọ̀ ọ̀kú ló ń kọ́ láti ìgbà ọlọ́run tẹ̀ bá ti ti lẹ́yìn òun máa àtúnṣe àwọn ọ̀fẹ́ yín yóò máa fi ṣe òun fẹ́ láti máa ṣẹ́ẹ̀rí òun ti máa ṣàkóso ìbò yín oníṣẹ́ ni yóò fi ìtẹ̀lé kọ́ máa tòun ti fẹ́ rẹ̀ á ọlọ́run máa ti fi ọkọ̀ àti pé ọ̀sìn àbáyọ̀ fún wa láti dàgbére òun ni káfíńtì àfẹ́sọ́lọ́ máa tẹ̀lé káfí okun lẹ̀ tọ́lọ̀ káwọn lè kẹ́dà ọlọ́run tí sòwò bá dé káwọn lè káà lè ọlọ́run ni ìdí jẹ́ ìbànújẹ́ káwọn lè gbogbo òkun yẹ ọlọ́run ọlọ́run bá lò ní gbogbo òkun yẹ wà wọ́n ìtọ́sẹ́ni tó gbogbo báyìí yóò kí yan máa dààmú tó báyìí yóò kí yan máa wàhálà tó tọ́lọ́ bá ní dààmú yóò ní gbókùn gbókùn yóò kí ẹ lè ṣàyẹ̀wò tí wọ́n á ju pọ̀ sí ńlá ńlá yìí bí ọlọ́run bá dé gbogbo ẹ̀rọ bá ká lò. ẹ bá ní sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ìṣúná ó ti lè lọ àlàyé ìdílé sọ́ọ̀nù ó lè rọ́ náà á kò máa lọ aláwọ̀ òsì máa lọ lára o kì í ṣe mu. káàmì náà ká ewu kẹfà ẹni ṣe tó nǹkan ẹbí tuntun ọlọ́run máa ń lọ wọn lára kàtà ìyá àkọ́nà títí ṣùgbọ́n ó lè gbà mú dáàbò alẹ́ ìfẹ́ràn òní túlẹ̀ náà tòun ló ti pé kátà ọlọ́wọ́ bá òun ní ti lónìí kọ̀ọ̀tù òkun kàkátà àwọn àdúró ti sábà ti dúró ti àánú rẹ̀ yóò wò wá ọ̀nà kọ́ sàmì ẹ̀mọ́ náà wá ẹ̀yìn sọ náà wọ́n lò ọ̀nà ọba àdéjọ́lá tí èkó ti pàṣẹ náà yà fún àná nípa ẹni tó bá tẹ̀lé tọ́lọ́ àtàmẹ́bí rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ló jẹ́rì bẹ́ẹ̀ ni wọ́n wá sí ilé wọ̀ nípa akápé abẹ́mà fẹ́lọ́wọ̀n ó sì ilé wọ̀ ṣètò ọ̀gá nínú olórí wo òun ẹ̀ fẹ́ tó dolórí gbogbo ẹ̀yìn mọ̀láyíkà ọ̀yẹ́ náà kó ìbàdàn fún ayá ṣètò ọ̀nù rárá. Wọ́n wọ́n á kó ìbàdàn ní ọjà ń dojú òun. Ẹ fún ìbàdàn fún ọwọ́ sọ́wọ́n ọ̀gá pé wọ́n láti dẹ́ tẹkinọlọjì yìí òtítì ẹni tí wáyé wọn máa bá tàbí wọ́n ti àlẹ́ ìṣẹ̀lẹ̀ àlẹ́ kì í ṣẹlẹ̀ ayé èyí tí wọ́n fi fún ọ ni pé ibi dẹ́tẹ̀ ìdí ọlọ́run máa fẹ́ àti òun fi kó fi tó òun fi la òbí gbogbo wájú àti pátá òun ṣùgbọ́n àtúntẹ̀ tí mo bẹ́ẹ̀ ṣe ni pé àwọn tó bá jẹ́ ẹni òdodo ẹrú sì rẹ òdodo nínú wọn àwọn nìkan kò ní lábára lórí wọn ọlọ́wọ́ ti bàtà wà lápá kò tó ń bọ́ bọ́ yẹn kò dúró lórí. òdodo tẹ̀sẹ̀ wọn lẹ́yìn fún wọn ni pé àbúlé àlejò àti òdìgbà wọ ìmọ̀ ìgbésẹ̀ àtàlẹ́ wọn. ìwọ ṣe sọ́ọ̀nù àti gbogbo ẹ̀ lọ́wọ́ náà wọ́n tẹ̀lé ọdún ọmọ àlejò àtọ̀ pátá èyí ní ìdìkún ẹ̀ṣẹ̀ àti ọ̀pọ̀ ọ̀pọ̀ ọlọ́pàá ẹ̀rí ṣe ìtọ́nù kó wáyé ayé nítorí kí n tọ́lọ̀ fẹ́ kọ́sẹ̀ ó lè jẹ́ torí kí ọlọ́run wà àtẹ̀jẹ́ ọlá ó dá ilé méjì méjì ni kò pé mẹ́ta ó dá àtẹ̀jẹ́ náà ó ti dá ilé ó sì sọ pé àtẹ̀jẹ́ yìí màá kó àwọn èèyàn síbẹ̀ tó kù inú lẹ́yìn màá kó àwọn èèyàn síbẹ̀ tó kù ṣùgbọ́n ní ọ̀dọ̀ ọ̀dọ̀ ló kù sí ilé nítorí kí èrò òun náà lè fi ṣẹ̀tọ́ ọ̀fẹ́ pẹ̀lú ìfẹ́ rẹ̀ o wọ́n ti gba ṣẹ̀tọ́ ọ̀fẹ́ adigunlá kẹ́kẹ́ sukuu rẹ̀ ló tu rẹ̀ nítorí kí àṣẹ rẹ̀ nítorí kí àkọọ́lẹ̀ rẹ̀ kó lè wá sí ìwòsàn ṣẹ̀tọ́ ìfọwọ́ wá dé ó ti rí báyìí tó wá ń sọ kí àwọn àlejò àyà wọ́n máa tún ọ́ bí àbáyé máa ṣìyà nínú oríṣiríṣi àwọn ìgbèkùn ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ yẹn wá ní ó tóbi yìí o ó kéré yìí o òun ó gbìyànjú níbi pé òun máa jù wọ́n nínú ẹ̀sìn ni ẹ̀rí tí àwọn ọ̀fẹ́ ń bẹ láti ìgbà tó wọn ní ṣe ìtọ́jú ti dá ẹ̀rẹ́ pa kẹ́yìn òṣèlè bọ̀ ṣùgbọ́n yóò máa gbìyànjú pé ọ̀hún ó lè máa dà nínú ṣùgbọ́n tó kẹ́ ẹgbẹ́ ọkọ̀ ti dá ẹ̀rẹ́ ara fún un tó bẹ́ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọ̀fẹ́ ń bẹ tí wọ́n bẹ̀rẹ̀ kọ́ tí wọ́n fi lè gbọ́ ẹ̀dùn wọn dé. Tàbí bí ẹ̀kẹ́ ẹ̀kọ́ tó fi dẹ́ka wọn wọn lè tọ́ ìyàwó. Òun kì í fún lára wọn kí wọ́n bá ti ṣe tọ́ lọ bàbá lórí wa. Ìyẹn ń wọlé pé níbi kí mo tẹ̀lé tọ́lọ́ àtúndẹ́bí ilé rẹ̀ yóò fi jìnà sí ìwà ẹ̀sẹ̀. Bí mo ti máa ń fa ìparun fún yẹn, òun náà ní ìwà ẹ̀sẹ̀. Yálà láti inú ọ̀kan ni tàbí nínú ẹ̀yọ́ àti káfara ṣe. torí pé ẹ̀sẹ̀ yẹn náà ló kó bá ṣe ìtọ́jú ó sì sọ́kẹ̀ ó sì sọ ọjà rẹ̀ fẹ́nu. ló ń tẹ̀lé àárín ọlọ́run àtẹ̀jẹ̀ ọ̀la. tí ìyẹn ti wá di ẹni ẹ̀sẹ̀ torí pé tá a bá ń sọ nípa bí ìyẹn kékeré ìjẹ́kékeré rẹ̀ láti inú ọkẹ̀ ló ti wá láti inú ọkẹ̀ ló pé inú ọkẹ̀ ló ti kàkéke nínú òun kórìbalẹ̀ fún yóò ó jẹ́ kí yóò máa kórìbalẹ̀ fún mi. ìsáàbì ẹni tó gbọ́ náà ọba lọ́kàn soso tó gbọ́ náà ọba àtẹ̀tẹ̀ ọ̀dájọ́ pé òun rẹ̀ sọ́rọ́ ẹ̀ká máa sùn tí wọ́n wá ní wò ó òòsàn tó ọba kúrò balẹ̀ mú àwọn oníyan ń bọ̀ tó ti fi nínú ọkẹ rẹ̀ ó ti bí òòsàn yìí kọ̀ọ̀yẹ́ kí ìwọ kúrò balẹ̀ mú ṣùgbọ́n wọ́n wá bẹ̀rù wọn máa yìí ń bọ̀ ọwọ́ àkórí balẹ̀ mú ṣètì àdìsọ́kẹ̀rẹ̀ bá gbà ṣùgbọ́n wọn wá ní ìlà òwúrọ̀kà wọ́n kọ́ lè wọ́n bọ̀tún àyè ìlú ìlàkọ́ ṣùgbọ́n ní tí wọ́n ṣe nípa nínú ọ̀kẹ́ rẹ̀ tó ti gbà pé ọlọ́run nìkan lọ ká soso òun nìkan lọ yẹ kí ìyọ̀n àwọn ìbà yẹn kí wọ́n gbà nínú nǹkan yẹn ṣùgbọ́n láti kọ́ bẹ́ẹ̀ mú ọmọ bàbá aláṣẹ omi jẹ́ ọlọ́run tí kò kú olóògbà kó olóró ó túmọ̀ sí kékeré nínú ọkùnrin ló ti wá káwọn òkú máa ṣe tọ̀ ẹni ó gbà pé ọ̀rọ̀ tó o bá sáré owó kọ sáré ẹsẹ̀ o ò lọ́lẹ̀ yọ ọkọ̀rọ̀ fún àwọn òfin kú ìdí ayé rẹ̀ yìí àwọn lọ́gbà lọ́gbà tó àwọn àwọn ìlú gbọ́dọ̀ wọn wa tó o bá ti ṣe yá aláwọ̀ kọ́ máa fi yá àyà rẹ̀ pé yá aláwọ̀ yẹn tí ọba ti ti dẹ́nu yá àyà rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ sọ sẹ́wọ̀n kọ́tà bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹgbẹ́ wọn lè fi wọn lọ́kọ̀ kò lè fi ìsinú ẹnu ẹnu lé ó tó wá rí i ó fi àlọ́ ó fi pẹ̀lú ẹ̀ àpá kọ́kù tí ilẹ̀ tó bá ti lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a torí bá bá ti lẹ́kùn ìdílé àti olè yọ̀ọ́ máa ti jẹ́ èso. ẹ̀wù gbọ́dọ̀ wọn bá rẹ̀ tó ní ọlọ́wọ́ bá rẹ̀ tó ka ìṣọ́lọ̀ rẹ̀ nìyẹn o. ọkàn rẹ̀ ló ti ti kéde ní kó tó ti pé ó wù wá kéde já. ìyẹn ló jẹ́ kọ́lọ́wọ́ ọba yìí láti rí iṣẹ́ yẹn yá pé wọ́n ti ọ́ nípa òsì lágbára omi iṣẹ́ ọlọ́run ìsàlẹ̀ yẹn yá ọlọ́run ìsàlẹ̀ ilé ìlú ti wá tọ́lá ń sọ nípa ẹ̀sìn ìwé méjì làwọn àmọ́ máa ń pè é àti tó pé ìfẹ́ yẹ ọ ìjáwó ní kàkà ayé àti ní sọ yẹ ọ ìjáwó ní sọ̀rọ̀ ayé o wọ́n máa ń fi àwọn ìṣẹ̀lẹ̀ fẹ́ sọ̀rọ̀ ayé o wọ́n kọ́ wọn fẹ́ kàkà ayé o. ó ti ẹ̀ fi àbínú àwọn onímọ̀ mi fẹ́ à gbogbo ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ní jẹ́ o ọ̀sẹ̀lẹ̀ kan tó nígbà tó ń ròyìn àwọn ẹni ṣe ó ní àtẹ̀lé ilẹ̀ yẹn sẹ́yìn kò lè tàbá ayọ̀ ọ̀sìn. wọ́n láwọn tí wọ́n máa ń jìnà sí ẹ̀jẹ̀ gbàǹgbọ̀ bì àwọn tó máa ń jìnà sí ẹ̀jẹ̀ gbàǹgbọ̀ bì wọ́n lè lọ́wọ́ àti gbogbo tó tẹ̀ mọ́ bàjẹ́ pátápátá ní ìlú ìlẹ̀ ìgbà ìdáná èyí fún òun ní wọ́n bẹ́ẹ̀ òun àwọn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti ju lórí ìdíkà wáyé àtẹ̀lé ọmọ aláǹkan o ọkọ̀ ọ̀hún ni olómi. àwọn náà ń lọ́wọ́ máa ń sọ nìyẹn. ìyẹn ló fà wọ́n wáyé kí wọ́n á sọ́lẹ̀ nípa àwọn ọmọ òkú nìyẹn ọlọ́run wá fún ọ. tó bẹ́ẹ̀ dájú lọ ní ìṣe bọ́ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lọ wá ní àwọn nǹkan yìí nẹ́fẹ́. ọlọ́run wá wá láwọn tí wọ́n ti nẹ̀ níta gbà ẹ̀jẹ̀ gbàǹkọ́ ẹ̀jẹ̀ wọ́n wá lẹ̀sẹ̀ gbàǹkọ́ àwọn onímọ̀ òkú sí ọ̀rọ̀ sọ lórí ẹ̀ ṣùgbọ́n náà rí ìfòsùn èdè kúlò máa fi ya wọ́n ta sí àgbà. gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ bá ní inú orí sí òun láàlẹ̀ láti ìṣúni ọlọ́run kọ́ làlẹ́ jẹ́ àmàlẹ́ta wọ́ọ̀yì alẹ́kẹ̀kẹ́ àbìyẹ ọlọ́run ti yẹ tó wọ́n lọ kó máa bá gbogbo ìrọ̀ pátá. adébí irọ́ ilé ìjẹ̀dá ọ̀bì yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàmà wá yà wọ́n náà báyìí tọ́lọ̀ pé òun láàlẹ́ rẹ̀ tó àbíkálẹ̀ lọ sọ báyìí irú ẹ̀sẹ̀ àwòkọ́dọ̀ tàbí ẹ̀jẹ̀ lọ́jọ́ yìí pé ọlọ́run ọba ó ń so ìbínú rẹ̀ papọ̀ náà ẹ̀jẹ̀ kan mú wá látọ̀jú rẹ̀ ọlọ́run ọba àti ìjọba ní kí ìyẹn bá tẹ̀sí rẹ̀ kẹ́ ẹ tó pé lábẹ́rẹ́ àtẹ̀sí rẹ̀ bí ẹ bá tó lọ́wọ́ á jẹ́ wọ́n fara èèyàn mẹ́rin ló kọ́dọ̀ mú ẹ̀ kó sọ̀rọ̀ mú èèyàn mẹ́rin ọlọ́run wá ń mú ẹ̀jẹ̀ tí wá fún ọkọ ìyàwó sẹ́wọ̀n kí ọkọ ìyàwó sẹ́kàn pé ọkùnrin ọlọ́kùnrin bẹ lórí rẹ̀ ọlọ́wọ́n bá yọ̀ lábúrò rẹ̀ kóòwò rẹ̀ bẹ́ẹ̀ pé báyìí bá yẹ lọ́gbọ́dọ̀ yẹn tó jẹ́ olórí ẹ̀sìn pé ìyàwó òun òun ká ọkùnrin ọlọ́kùnrin mọ́ lórí ọkùnrin yóò lè ṣe ọ́ tọkùnrin yìí bẹ̀rẹ̀ yìí tí òde ẹgbẹ́ yìí wọ́n ká kẹnu ẹni wọ́n yìí là yóò kí abọ́kárọ̀ sílẹ̀ nìyẹn náà ọkọ̀ ìyàwó know. ìjọba yìí iná bá tẹ̀sẹ̀ báyìí o kò ní láwọn ló wọ́n náà wò ẹ bá níbi ni máa ń la ẹ̀rọ hàn lára ẹ̀rọ hàn ẹni tí ọ̀rọ̀ máa sàánú àwọn òun ṣe kí ni o kò ní sàánú òun rẹ̀ ó fún òsì bí ẹ̀sẹ̀ ńlá ní ọba ti ni o kí ni o máa sàánú yìí ẹsẹ̀ náà gbọ́ kí ni bákan náà ni pé kọ́lé pé ọlọ́ọ̀ká lẹ́bi tàbí kò kó sọ pé tí ẹ bá tẹ̀sẹ̀ báyìí kò sí kàtó. النبي صلى الله عليه وسلم قل لا يزني الزاني حين يزني وهو مؤمن èyí ò ní máa tètè nígbà tí tètè nígbà tí wọ́n kó lu àpò lórí ó túmọ̀ sí pé alágbèrè nígbà tí wọ́n gbèrè rẹ̀ nílẹ̀ yíyọ èso ìgbàgbọ́ òdodo kò kí ẹ adẹ́pẹ́tẹ̀ ẹ̀dá àgbọ̀ mi wọ́n là ẹsẹ̀ kò sẹ́rẹ̀ kò ìnà ẹsẹ̀ kọ́ wà mọ́ mi ẹni tó wọ́n ti máa jáde nígbà tí ìjà rẹ̀ kẹ́kọ́ kó lu àpò lórí àti ti àtẹ́lẹ̀kọ̀ ìyàn máa jáde à kò ẹwà rẹ lónìí tí yóò ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn èèyàn kò sí èmi ìtumọ̀ kẹ́kẹ́ wọn rárá ọ̀nàdà àwọn bọ́ọ̀lù tó bẹ́ẹ̀ sì ní àwọn ẹ̀sìn ìgbàgbọ́ mi kí tọ́jẹ́ pé kí a bá ń wọ àwọn mẹ́sùn tó wá débi tó kà á yé ó sì náà ọkùnrin tó bá bẹ́ẹ̀ níyàwó ọjọ́ ẹ̀kọ́ fẹ́ẹ̀ lómi ìta yóò ń sọ òbí ẹgbẹ́ rẹ̀ tí ọ̀rọ̀ lè fún ìrìn ẹ̀kọ́ fẹ́ lọ. ọlọ́wọ́ á ní oníṣìírẹ́ obìnrin àkúntìyàn ọkùnrin tí ọwọ́ ẹni tó ń tìyàn ọkùnrin ó fẹ́ ẹlẹ́bọ̀ wọ́n fún ìmọ̀ dára yíká ayà ìwú mi ni. ṣùgbọ́n ìwọ ni kó wá tó bàbá òun làwọn fẹ́ẹ́fẹ́ láti ilé wọn ní kó bàbá òun lówó wọn wà á fẹ́ ìdíwọ́ àgbèrè ìwọ ni wọ́n ti tó jẹ. àti wọn ọmọ ìṣẹ́lá ó ní wọ́n lọ ìlà ayé òde wọ́n lọ ìlà ayé òde mọ̀gbọ́n náà yàrá owó bàbá sọ ẹni táwọn alábàágbé rẹ̀ tí wọn ò ní sọ̀tọ̀ bá nígbà abú rẹ̀ ní sọ̀rọ̀ ìbàdí òdòdó ó sọ̀rọ̀ pé kí wọ́n má ní gbàgbọ́ kí wọ́n má ní sọ̀tọ̀ bá lè síyẹn nínú ilé ládùúgbò nínú ìlú ẹ̀sẹ̀ ńláńlá ni ẹ wá wọlé tí ẹlòmíì bá lóun lọ ọba ilé tí àwọn aráàlú ọ̀bẹ ìmọ̀tún lè gbà àwọn yóò máa sọ bẹ́ẹ̀ bá ẹ́ ẹ́ ti bẹ́ẹ̀ fẹ́ òjẹ́ra yìí lábẹ́lẹ̀ ẹ̀ bàtílé ẹ̀dí bẹ́ẹ̀ ta kó yóò ní èrò ẹ̀wọ̀n náà báyìí ó túmọ̀ sí pé ẹlẹ́sẹ̀ ẹ̀ka ọkọ̀ kìnìún táwọn ìlú òfin ti ṣe ní bọ̀tọ̀ balẹ̀ lórí rẹ̀ tí awúrúwo lè ṣe fún wọn nínú orí tàbí láti pọ̀ ó tún fi ẹlẹ́sẹ̀ bá ní ọ àwọn ọkùnrin ní ìgbẹ báyìí wọn kọ olùdíje ó kéré tó wò ó sí rẹ́ńdẹ́sí dákùn máa ń túbọ̀ dáadáa bí láti ìkẹlẹ̀ á tún wò obìnrin yìí ibi ni wọ́n parí ń wò lé rẹ́sì torí pé bá àtẹ̀jẹ́ ayé àtọ̀run ni wọ́n olórí ikú lórí èyẹ bẹ́ẹ̀ o kó yà ìjẹ́ wọn tó bá lọ́dọ̀ ọ̀rọ̀ wọn wáyé bákan náà ní pé nínú táwọn àtúnyẹ ẹ̀sẹ̀ bá ń kọ́ bì òun ní pẹ́ fọ́ọ̀rọ̀ wọn bá àtẹ̀kẹ́ olórí tí ẹ̀ bá ṣe ilé náà yẹ rẹ̀ ọlọ́run ní ẹni tó bá tó bá fọwọ́ kọlùbà kọlùbà kí ló pè ó ní ní ọlọ́run wa ní ọwọ́ òun náà ó wá sínú sí ẹ wá wọ̀ ẹ̀ táwọn ẹgbẹ́ ń pààyàn lọ lórí ṣèṣiríṣiríṣiríṣi tí ìgbìmọ̀ náà wá sí lágbára tọ́lọ̀ fi lérí ìyá rẹ̀ lórí ẹ̀sìn máa ń di bẹ́ẹ̀. tàbí kọjá ìgbésẹ̀ yọ lọ́wọ́ pé kí ẹ bá ṣe ìyàrá ìgbẹ́ ẹ̀sìn yẹ láyé lápèjọ ìyẹn bá lò sí. nínú wọn ti sára mi bóyá bọ́ọ̀sì rẹ̀ tàbí èsì. àbáwọ̀ àyíkúnà nǹkan kúnà lókùnrin àbítọ́ọ̀lù lọ́jọ́ ọlọ́run káàdà lójú ayé rẹ̀ ẹnìkan mọ́ sí. ó ti wọn lọ sí sọlọ wọn àwọn ọmọ ẹgbẹ́ náà ó ní ó ti lálà wọn ti gùn ún ẹyẹ wò sí ó ní wọn olùsè ẹsì bẹ tó nù ó ní méjèèjì ó ti di wọn tó ṣe yẹn ó ní àpapọ̀ ìdájà á ó ní mo ní bẹ̀rẹ̀ kọ́kọ́ jù ó ní wọn kó lu àtúntẹ̀ ìgbẹ́ pátá tún tẹ̀lé bó bá wọn mú ti wọn tó ṣe yẹn bó bá wọn sì mú ti tàní ìfọ̀ṣẹ̀ yẹn tó fún yẹn ní lálà ayé ìgbòho ìfọ̀ṣẹ̀ kí ni o nítorí pé wọ́n tàbí èyí lórí pé wọ́n ti. ó ní gbogbo ẹ̀ pátá sí ó ní ọ̀sùn lẹ́yìn ìlànà yẹn. kí ni ìtumọ̀ rẹ̀ ni pé dábẹ́ ọ̀yọ́ ẹni tó mu sí ó púpọ̀ sí pé ìwà yẹn ìwà ẹ̀ṣẹ̀ ńlá ni oníkọ́lọ́ ń fi àkàtà. bàbá mi yẹn bá ti jìnnà tí wọ́n bá ka mú tí wọ́n bá ka mú tó bá yẹ sẹ́ni tí ò sí ìmáyé ni tí ọlọ́run ní ó ṣe fún ó lè fún ọ ní ọgbọ ọgọ́rùn-ún kára olùkọ́ ọ̀rọ̀ kí ni kẹ́ni ayé rẹ̀ ó ti wà láàdá òkú bí ìmọ̀ ọ̀rọ̀ àbàkù bí ìtura ẹbí ẹbí àánú wọn ṣe yín o bí kò àti gbàdé ọlọ́run yẹn ẹ̀kọ́ àánú wọn ṣe yín ní àwọn àbá àtọ̀ pé níbi tó náà wọn kú ìlà àjèrè ní ọwọ́ sí ìyàtọ̀ lágbára tí máa ń yẹ ẹ̀jẹ̀ ẹni ó pin kalẹ̀ fún láyé pé bá ṣe 有会。 tẹ́lẹ̀ fún ìlú ìgbà kó dodo tí ìlú apá ìlú tí wọ́n bá máa padà ẹ̀rì tó ń bá wọ́n sọ wọn bọ́ ọmọ ìlú sọ. ìkọ̀pínlẹ̀ ti sọ ọ̀sẹ̀ àyà tó. àyè ìlú àwọn òbí ọlọ́wọ́ bá yẹn ọ̀sẹ̀ náà fún ọmọ àti rẹ̀. níbi tí àwọn òbí yẹn bá ti dúró kí aburú ìwọ tó gbilẹ̀ ọ̀nà ojú tó ń tẹ́ni tí wọ́n ti di ọmọ àti rẹ̀ ni. ṣùgbọ́n lónìí àwọn ẹ̀ máa ń tó ń jà sílẹ̀ tàgbàgbà kó àwọn òbí tó ń gbé fún. ebi wọn ìjọ yìí kẹ́kọ̀ọ́ ẹ̀jọ̀ wọn ìjọ ń tí ó mú àwọn tí ó mú kẹ́ ń gbọ́ kówèrè kówèrè ọjà máa ní ọjà rẹ̀ ibi tí sòwò ti dé nìyẹn bákan náà ti gbé tí a bá ń sọ nípa ẹ̀sìn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà láwùjọ lónìí àwọn máa ń sí àwọn ohun òbí ní ló tà náà àwọn ìwé okú ó ní àwa táwọn ti sọ káfá pẹ̀lú ẹ̀ sẹ́yìn bá wa lóka yìí ẹ̀yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn sẹ́yìn yẹn ló mú yín ju irun orí lọ níbi ara ṣùgbọ́n lójú ayé o nínú tí wọ́n pààyàn làwọn máa ń ká àpò nínú ọ̀ká fún lónìí tó bá dé kí á lè ti bá torí kí àsìkò tí ń sọ̀rọ̀ yìí àsìkò gbà ló ní sọ. Fi ẹ̀yin dáàbì yìí ń fẹ́ bá wa lò báyìí. Èyí ti àwọn ọ̀sẹ̀ ló yẹ pé ó pẹ́ lójú ti yìí. Ṣùgbọ́n lọ sí wa a inú ni máa ń pààyàn làwọn máa ń ká àti ọ̀sán níbi ìbẹ̀ láyé o. Ṣé ìyàn ọ̀gá kú wọ́n lónìí? Ṣé mo kí àwọn tó pàdánù láyé? Ó kú ọgbà níbi ìtọ́ wọn gbọ́ yé. Mo gbọ́ yé púpọ̀. Ó jẹ́ bẹ́ẹ̀ ló tún mẹ́tẹ̀ ẹ̀dẹ́ lẹ́kí o bẹ́ẹ̀ ti rọrùn tó ọ̀pọ̀lọpọ̀ fẹ́ la kà fún mọ́tò mi ọmọ mi wúlò bá tó bàbá rẹ̀ jẹ́ wúlò bá tó yára rẹ̀ kúrò àlẹ́ kò rí fóun ti ara yóò tún máa yín ṣerú ẹ̀ fún mi níbi tí àbúrò pé ó fún àwọn ẹgbẹ́ ẹ̀ lóyún tí wọ́n tún máa ara kò sí ní ọ̀fẹ́ rí àbójútó ọ̀fẹ́ náà ní ọ̀fẹ́ àti ti fi àdéhùn lọ́wọ́ àjẹrí àwọn ọ̀fẹ́ kúnyẹ̀ ti pọ̀ lẹ́nu wá àtúntò pàtàkì kàrí gbogbo ní máa rí. torí ti ti àwọn nǹkan yẹn tó ìyẹn ló ń gbìyànjú láti lè mú láti fàṣẹyìn ìyẹn ló pàṣẹ pé àwọn àti mọ̀tò nínú àwọn bàbá balẹ̀ lọ fún àwọn àti ọ̀gá ọ̀gá ó ní olùbákọ̀ lọ ó ní yóò máa rí ẹ̀jẹ̀ ní wọ́n tún báyìí yóò wá dàbí òkè láti eré títí ilé ìyàlú ní wọ́n pa ń mi. ó ní kòkòrò lẹ́bi ní ẹ̀dá ó ní yóò máa rí ẹ̀jẹ̀ bí lọ́kàn pàdé nínú pé títẹ́ wọ́n bá ìṣòkò ọ̀rọ̀ ni. bọ́kọ̀lọ́pọ̀ á ti rẹ̀ pẹ̀lú mi ọ̀rọ̀ kó ká ló ní. a fẹ́ ka ẹ̀sẹ̀ ká ká fún wọn. à ń mú àjọ nínú ẹ̀sẹ̀ tí òun ní ìtumọ̀ sí wa. ìlú wa kó jẹ́ pé níjọba bá wà láwọn fẹ́ padà àwọn kan fẹ́ lọ́wọ́ lọ́wọ́ pàdúrà wa ọ̀ nínú onímọ̀ ti dáàbò wa wọ́n yọ ọlọ́mọ wa ìkọ́jú tiẹ̀ wá pọ̀ òun tiẹ̀ wá fẹ́ràn fẹ́ràn náà tiẹ̀ wá dìgbà tó òun kú gbọ́dọ̀ pé wá sí báyìí dára rẹ̀ bí a bá tó ti darí rí o nígbà tó wá sí òun ẹ̀kọ́ ti darí rẹ̀ ni a kí ìwà ìfọ́nà ọ̀sán dára àwọn èjì ìbọ̀ ẹ̀kọ́ orí kì í wọn rárá gbọ́dọ̀ lọ sí pálá ìbò wá nìyẹn ibi gbé àwọn ẹ̀sẹ̀ yẹn ti lágbára jù búrúdì ìgbà lónìí ṣé fẹ́ tẹ̀lé ló fà àti ètùtà rárá àtúnà olùmọ̀ ó ní kò sí ẹ̀sẹ̀ kékeré òbí àìsẹ̀ kékeré ní ẹ̀sẹ̀ èsì ìtakùsì tí ò bí lọ onítorí tó wò lẹ́sẹ̀ kékeré òun ní ọ̀padà sí ìlànà lọ́wọ́. ó ní ẹ̀wọ́ rí ẹ̀sẹ̀ ńlá kan táwọn òfẹ́fẹ́ ńlá ni òun kò ní tẹ́tẹ̀ lánà tí ẹ bá lè jẹ́ ẹni tí ó wá torí ti lọ̀ọ̀dọ̀ ọlọ́run ó ní tó ti túbà lọ̀ọ̀dọ̀ ọlọ́run torí pé ọlọ́run wá lóun sílẹ̀ kó àánú balẹ̀ pé èmi ọ̀nà wa burú sẹ́yìn bá lẹ́yìn tó wá pátápátá sẹ́yìn bá lẹ́yìn wá burú kí ẹ̀yìn tó bá mẹ́ èmi náà wá burú kí n. ìyá bàbá wò ọ̀gọ̀rọ̀ ń bẹ nínú àwọn àpá tí wọ́n dára ń wo nípa kẹ́ẹ̀tẹ̀ bí gbogbo ẹ̀sẹ̀ pátá àkúnlẹ̀ gbà láti gbogbo ẹ̀ ṣùgbọ́n lásán ni kò sí ẹ̀sẹ̀ tí ó lè pariwo ìlú kọ́lé pé amẹ́ríkà wà wọ̀ lọ́sẹ̀rà ó ti ká mọ̀ pé tí ìyẹn bá tilẹ̀ sí àwọn ẹ̀sẹ̀ si rẹ̀ ọlọ́wọ́ máa ti àbójúkò òfin yẹn ó ní ẹ̀rí ìwọ́n pàṣẹ máa ń fi ń èrò tí wọ́n tí wọ́n àmì ti rọ̀mọ̀dọ́n fẹ́ tí wọ́n náà ní ti máa fi àwọn ìṣẹ́ká pọ̀ bí ọlá títí ọ̀rọ̀ àánú rẹ o títí o máa parọ́ títí o máa ti ṣìnẹ́ títí o máa jalè títí o máa gba báyìí tí báyìí ní ìpínlẹ̀ àwùjọ wa ẹni tí nǹkan pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ fún láwùjọ ìlónìí tí wọ́n ń mú wọn sùn fún wọn ò mọ̀ báyìí láwọn òṣìṣẹ́ yẹn mọ́ ohun ìlú wọn tó bá báyìí wọn ò ṣiṣẹ́ ìmọ̀ ń jẹ́ ìyàlẹ́nu ni ẹ̀ńtọ́ ìṣẹ́fẹ́ tó lẹ́ lọ́ọ́ kẹ̀ kí n ṣe gẹ́gẹ́ tó ń ọ̀wá ní sẹ́yìn yóò máa wá yẹn sí pé tẹ̀wọ́n tó wọlé tún ọmọ ẹ̀ ọba ẹ̀ ọmọ ẹ̀ sí fóònù fáwọn ọ̀dẹ̀ tẹ̀lé ló wò fún ọgbà. bọ́pọ̀ àwùjọ ti kí ló lè yẹ o ìpa mú òun rárá mú òun mú ọ̀bẹ mú orí pípa òun lánàá ni alẹ́ ni àwọn aṣọ òun bá yí. iná ẹni tí ń pè ń bá bẹ̀rẹ̀ ti ń gbà wọ́n ní ìdílé láàyè wọn. títí bá lè fà àwùjọ mọ́ ni. ìyẹn ló fi ń ìní ọgbà pé ẹni báyìí ti máa ń báyìí kò ní láti fẹ́ wọ̀ gbogbo àwọn kẹ́yẹ káyọ̀ ti kéde káyọ̀ tó wà ní. wọ́n ti lọ́wọ́ àti sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ lọ́wọ́ kan pé ìlà àgbẹ̀bí ẹ̀sẹ̀ wọn ló tó kìtù à ń tẹ̀lé ọmọ àwọn kó kó ìfẹ́fẹ́ ìkejì ọlọ́run kó mú ogún pẹ̀lú ọlọ́run torí mò ń lọ́ta wọ́n ní ìlà àgbẹ̀bí ìgbà lóòótọ́ òun wá tọ́mọ yìí ló fara wa jẹun ní òsì gbẹ̀mí ni alẹ́bí ní omi ìṣe bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ńlá ni ẹ̀sẹ̀ lónìí lọ́dọ̀ ọlọ́dún ọmọ yìí olùkọ́ ti lẹ́dà lù ọmọ bẹ́ẹ̀ ló ti bẹ́ẹ̀ wọ́n kọ́ tó wa ló ti ti káàkiri wọ́n kọ́ lórí káàkiri ní ìlú ọ̀hún pé báyìí mọ̀ ti tẹ́lá ọmọ ti lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ lè máa bá wọn alẹ́ yíyọ lọ́kẹ́ tó ti kúkọ̀ orí ẹ̀ wá bẹ̀rẹ̀ pé ìwọ̀n ọlọ́mọ méjì dàkúnlẹ̀ káàtà òkú àwọn tó wá bí wọn wá nínú ọ̀rọ̀ wàhálà tí wọn lè fa òkú àlè ní àwa là ń pè náà tún wọn wọ ìyá àwọn ẹ wá jẹ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò sí láwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n ti máa rí ọ̀dọ̀ wọn ti máa lọ àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ tí alẹ́ fún yóò òwúrò kì í jẹun lẹ́fẹ̀ẹ́fẹ́ yóò ẹ̀jẹ̀ náà sọ ọ̀rẹ́ tí ọ̀rẹ́ tí o ní ilé pẹ̀lú ẹ̀dí àwọ̀ rẹ̀ lélẹ̀ ẹni wọ́n lọ́wọ́ àgbọ̀ ọ̀pá mi kẹ́ẹ̀sì máa dá àgbẹ̀lẹ̀ ọlọ́run yóò torí fún àwọn oníṣègbè ọlọ́run ní pé bákan ní àníbi sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rẹ́ tí wọ́n wá sílẹ̀ ẹ̀fẹ̀ àti ọjà lẹ́yìn ilé ìtòwúrú tó ká tó ká jù àníbi ní kọ́ ọmọ àtọ́ obìnrin aládùúgbò obìnrin aráalé kọ́ ọmọ àtàkùn ìdẹ́gbẹ́nlá ní ẹ̀jẹ̀ ńlá ni o ṣùgbọ́n tó bá ti pọ̀ jura wọn lọ ìyẹn ti pọ̀ jura wọn lọ nínú òní kan ẹni tí ń fọyà rẹ̀ tún lápẹ̀tù rẹ̀ ẹni tí ń wọ́nà rẹ̀ tún ẹni tí ń fọyà àwọn alábàágbé rẹ̀ tí máa sùn ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníkà ń kọ́ láwùjọ yìí àkóbá àbúrú ti ń tẹ ẹnu lẹ́yìn ọlọ́ọ̀kẹ́ kálọ́mọ̀ àwọn ilé fẹ́sì náà tó àpò yẹn ọlọ́ọ̀kẹ́ kálọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sọ̀tún tẹ́lifíṣì máa rò tí ọ̀rọ̀ tó ń kó lòun ti ta ní pátápátá yẹn wọ́n ti bá ń lé rẹ̀ lẹ́yìn àdúgbò ọmọ balẹ̀ dáná fọ́ sáà ní wa ìwú àtìlẹ̀ yẹn ẹ̀sẹ̀ ńlá tó lágbára ní wúrà lẹ́nu ká kẹta ní àwọn obìnrin lọ́wọ́ rẹ̀ bí ọ̀pọ̀ ní sẹ́ńlá wà sí i ṣùgbọ́n kọ́jẹ́ kí kàlílù jà ẹ̀mí láti jà ìyàwó alábàájú tí ẹ̀ tó ń bínú ilé abẹ́ tó ń bá àdúgbò ojú àmọ́ ah ẹ̀sẹ̀ ńlá ni òun pa wọn o gbogbo àwọn sẹ́yìn ìjà tìkì ìjà tìkì lè tí ó kọ́nà bá tìkì lọ́kọ́ náà àmì ẹ̀rọ. بارك الله لكم في القرآن العظيم ونفعنا الله وإياكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله أتلو عليكم من حقوق الحكومات أو المواطنين وعلى الحكومات أداء ما عليها من توفير الأمن وإصلاح الشوارع والاعتماد الفائق بتعليم وتربية وتوظيف الأساتذة الأحباء واللواء مرافق العالم وتفتيش وأصلحوا بين أعضاء بقوة الموحدين واعلموا أن خير الكلام كلام الله وخير العلي العلي محمد صلى الله عليه وسلم وشر الأمور وقل وكل بك بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. هذا كما قال أقول لك يا محمد صلى الله عليه وسلم ọlọ́run ọba àtàlẹ́kọ̀ọ́ ìṣe àti ìgbẹ̀gbọ́n àwọn ará ní àwọn ọlẹ́yìn rẹ̀ kí ìta wo òkèlè ìlànà jíjọ ọba aláàfin ló dáadáa tó lọ́ọ́ di ìwájú àti ìgbé èyí sọ wọn àwọn ọmọ láti tí a bá wò àwẹ́wẹ́ ṣàwáàlì tí máa ń lọ lẹ́yìn rẹ̀ ṣàwáàlì àbẹ́yẹ pé ìgbọ̀nrẹ̀ lábẹ́rẹ̀ káfí afọdún ṣùgbọ́n báyìí ní ìsìn láti pé ṣàwáàlì fi ẹ̀dá lẹ́yìn àwọn tí a bá ti gbà mẹ́fà fún mẹ́mẹ́ ìdá sí ìfúkàkà wọn náà àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ wọn yóò ọ̀là àgbàrá ọlọ́run náà gbọ́ rẹ̀. bákan náà a rí sí ọ̀rọ̀ nípa jíjẹ́ ẹ̀ṣẹ̀ láti bábọ̀ wa ẹ̀ṣẹ̀ wa ní ọ̀pẹ̀ta àlùkọ́ yẹ. àdìsí tó ń bẹ ọ̀dà àgbọ̀dẹ́sì àwọn àbá mi ká sínú àwọn pẹ̀lú àwọn àdìsí ní ayé kúránì wọ́n ti wọ̀ ẹ̀ sẹ́ńtì láwọn ẹ̀mí gbàgbọ́ mi. síbẹ̀síbẹ̀ alóhùn àwọn àbá àgbọ̀ mi èyí tó kéré tó súnmọ́ òun ni ká ṣe ní sẹ́wọ̀n kan ní táwọn ẹ̀ṣẹ̀ gbàgbọ́ mi yẹn. sùkúrú gbogbo ẹ̀ lọ ní ọ̀pọ̀ àbúrò àlẹ́ tó wà jáde ìta gbogbo tọ́nà bá ti tọ́nù láàrin ẹ̀mí ẹ̀mí tọ́nà mi kò ní láti jẹ́ mẹ́rọ̀ tọ́nà mi ní ọ̀n tẹ̀sí ẹ̀ tọ́nà mi ní òwúrọ̀ náà máa tẹ̀sí ẹ̀ kí ẹ̀ tó lùbá tó lórí òkú gbogbo àwọn èèyàn pátá tí o gbìyànjú tó bá ti lágbára tó torí kékeré ẹsẹ̀ máa ń tọ́ kìíní tó a rí pé àwùjọ yìí gbogbo olókùn ọ̀sùn àmì báyìí ń parẹ́ lọ́dún alẹ́ ti sọ̀pọ̀lọpọ̀ fún wa ṣùgbọ́n tá a bá mọ àwọn ọ̀gẹ̀ yìí wá yóò lọ fún àlùkò tó máa tún gbàgbọ́ rẹ̀ sí i tí o sì máa tilẹ̀ sí àwọn ọ̀gbìn yẹn kò fi yẹn parun torí ẹgbẹ́ àsìkò parun láwa yìí àsìkò parun ni ṣùgbọ́n tí yẹn máa ń gbọ́rọ̀ lọ́wọ́ bá yóò máa gbàgbà nínú yẹn tí yẹn máa ń ronú sí i yóò máa tún gbàgbọ́ ọ̀rẹ́ pé yóò lè máa gbìyànjú yóò gba ẹ̀ lókun torí yóò gba ẹ̀ lókun yóò ní ìṣẹ̀tọ́ yóò yí sí ọ̀gá gba ẹ̀ lókun yóò pa mi yóò sọ̀rọ̀ fún yẹn láti kó ìlú ẹ̀ ẹ̀tọ́ yẹn tó ẹni tó ti tẹ̀lé bí wọ́n báyìí wò kí ni wọ́n máa fa tó níbẹ̀ kò lè sílẹ̀ ẹ̀yin lè dá wò báwo ni wọ́n bá bí bí ọ̀bá ni wọ́n rà lọ́wọ́ bí ọ̀bọ̀ bí àkàlọ̀ pé ah, ẹkún wọn ni wọ́n rà wọ́n wọ́n rà fún lóòótọ́ ṣùgbọ́n mo ní kókò dúró ẹ̀sìn ní táwọn ẹ̀wà tó wọ́n jẹ káwọn rà fún nígbà tó gbogbo wọn lẹ gbogbo àwọn nǹkan yẹn láwùjọ kí ni máa gbèjú láti tẹ̀yìn ẹ̀ lógún ni bí a ìdí ti ó ti tẹ́ ó ti tẹ́ ó ti tẹ́ ẹ̀jẹ̀ òun ni àkóńgbìyànjú ni èèyàn máa ń tẹ̀lé ẹ̀ lókun ni bákẹ́rẹ́ nínú àwọn obìnrin wa ni pé àwọn tó tí ó kùsì fún wa gẹ́gẹ́ bí ọmọ ìlú ni gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ni yálà iṣẹ́ tiwa àwọn akọ́yẹ ni yálà tẹ̀sírí àti ni àkóríṣi àwọn ìta àti òkè ẹjẹ́ àwọn òkúṣẹ́ náà ti àwọn lẹ̀ tá a bá ṣe ẹ̀jẹ̀ bá ní o iṣẹ́ tó yẹ ká ṣe tá a bá ṣe ẹ̀jẹ̀ bá ní torí bí ọ̀pọ̀lọpọ̀ lónìí iṣẹ́ tó ń kẹ̀ nígbà tí wọ́n ò ṣe é wọ́n máa wá rẹ̀ sí ẹ̀sìn kẹrẹ táwọn oníkẹ́ lọ tọ̀. ṣé bá wọ́n fún oníkẹ́ nígbà yìí wọ́n ti wá ti fà á yìí. iṣẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yẹn lẹ́sẹ̀ òun ni ká pọ̀ ìlú wà yẹn lẹ̀. torí kíkà àbájá ọ̀hún wà lérò àti gbọ́dọ̀ sí. ewu àwùjọ lónìí ní àwùjọ tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ń wọ́n mọ́ private school tí ọ̀pọ̀lọpọ̀ ń bí wọ́n private school tí wọ́n lágbára rẹ̀ kásùlù lọ́rọ̀ ẹ̀yìn bí ọ̀pọ̀lọpọ̀ náà lágbára rẹ̀ o. Ee lórí iṣẹ́ ọkùnrin rẹ̀ ṣùgbọ́n ó jí jù. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ pọ̀ lágbára rẹ̀. Ṣùgbọ́n kí ló fà á tó ṣe ìwọ̀n tó ọ̀pọ̀lọpọ̀ ti bẹ́ẹ̀ kí ló fà ẹjọ́ òun ara rẹ̀ pọ̀ o. Ẹjọ́ òun ara rẹ̀ pọ̀ ara tó pọ̀ dáadáa kí ọ̀pọ̀ tó fẹ́ náà rò pé ọmọ òun kì í bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ yẹn gbàdé jù. Ọ̀pọ̀ àlejò. Torí kékeré ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mí òkun wọn pọ̀ sẹ́ni kára ọ̀pọ̀lọpọ̀ ní tó wa pé tó wọn lọ wáyé tó mú sọ̀rọ̀ wọn máa lọ lẹ́yìn ara wọn sí wọn ni ẹ wá ní ká kòkó ti pẹ̀lú lọ́rùn wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn bí tó lọ sí gbogbo àwọn tí bá wá ní wọ́n bẹ́ẹ̀ gbà pẹ́pẹ́ pẹ́pẹ́ ní ilé yẹn ó lè máa wá jáde máa fẹ́ tẹ̀lé ní ẹlọ́yà ẹ̀yin náà ẹ̀sùn ìdè ní kí ló lùfẹ́ ọdún kó o gbogbo àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ àwùjọ ẹ jẹ́ àti ti ń bẹ lọ́rùn wa ẹ jẹ́ àwa ẹ jẹ́ àwa ti ń jẹ o báwo lè gbé àwọn ìjọba wa àwọn ìlú wọn tẹ̀sọ̀ wọn tí a máa sọ nípa ìjọba ní kí ìjìnlẹ̀ gbogbo ipá máa ń là wá akẹ́kẹ́ sẹ́nu pé nígbà àwọn onímọ̀ ní ẹ̀ẹ́dẹ́gbọ̀lógbò wọn àyè èyí ẹ̀ẹ́dẹ́gbọ̀lógbò kálù káàkiri tó so ìlú làwọn wá dúró èyí tẹ́ wàá mẹ́lẹ̀ kí wọ́n o èwo ẹ̀ wá fún ọlọ́run tó ti wọlé yẹn àti pẹ́tà sí ti fún wọn pé àwọn fún wọn ó ń ìyá tó ń wájú èké tó wà lóko wọn ṣe tó yẹ kí wọn ṣe máa tọ́ fún wọn gbogbo bí kì í tẹ̀sí àti òun tẹ̀sí kí lè máa ṣe lẹ́nu kí lè sọ ní ojú yọ̀ ọ́ ẹ ẹ̀ sọ bí mo lè gba ara ni ẹ ẹ̀ sọ bí mo lè tó ara ni. ọ̀kan nínú àwọn ìlọ́gbọ́gbà ìgbìmọ̀ pírẹ́sẹ̀ntì orílẹ̀-èdè kan ẹ̀ ní tó ń sọ nípa pé áfíríkà ó ní wọn ò lè ní níbí yìí ó ní wọ́n ti gba àwọn tó jẹ́ àwọn ìbò european american ó ní wọ́n gbà wọn gẹ́gẹ́ bí tẹ̀lébọ̀ wọ́n sì lè ṣe ara wọn wọn ò gbà káwọn lè ṣe nǹkan fara wọn ó ní sí ilé ọmọ european kan tó bá pọ̀ ní christ wọn ò ní ṣe gẹ́gẹ́ fún wọ́n tí ọmọ tó lè kọ̀ ní christ lọ́dọ̀ wọn lọ́wọ́ wọ́n ti yà lẹ́yìn ó ní gbogbo àwọn ẹ̀yìn náà wá wà ní bẹ́ẹ̀ lẹ́yìn àwọn fi ń ṣe lọ dáa àwọn òbí nílò síwájú pẹ̀lú nǹkan yẹn. so kò sí pílánì kankan àwọn ọ̀rọ̀ yìí pé orílẹ̀-èdè àwọn ọ̀sẹ̀ pọ̀ bẹ̀rẹ̀ kẹ́ ṣe fún wa láti jọ nǹkan kan náà fún yín máa ń sọ ẹ dàpọ̀ wá fara yín sọ̀rọ̀ àdìgbé ìjọba kan ló ti wọ̀ mẹ́wàá yìí ṣùgbọ́n àwọn nìkan tẹ̀lé ọkọ̀ wa lójú lójú ọ̀nà láti ìbàdàn ọ̀nà láti ọ̀dọ́ kò sí bí bàtí ìlọ́nù ti ń kúrò báyìí ni ẹlọ́pàá ẹ̀ bára yín sọ̀rọ̀ àwọn yín tí wọ́n ní o torí wọ́n mọ̀ fún yín o nígbà tí wọ́n bá wá ní wọ́n rí bẹ́ẹ̀ yẹ̀kọ́ tuntun láti dúró e bóyá wọ́n ní adé ọ̀yọ́ ni wọ́n lọ ní wọ́n ní òṣùpọ̀ ọ̀gbọ́n ẹ̀kọ́ ni wọ́n ṣe kí ni kọ́ lọ yóò sì èsì ni wọ́n ní kọ́ lọ ẹ wo ìnira kí ìwọ́n tó tí ọ̀yọ́ ẹ wo ìnira kí ìwọ́n tó tí bá ṣe ọ̀yọ́ ọlọ́run ẹ̀ wá sáà àti gọ́ọ̀nù àti senators àti rẹ́ẹ̀m oṣù tí gbogbo yẹn. ọ̀nà yìí ti báàdì jù ó báàdì pọ̀ jù ẹgbẹ́ òkúta bá láti jọ ìyọ̀pọ̀lọpọ̀ àwọn o àwọn tí a gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dà. títí bá ti jẹ́ wọn ní ilé wọn ẹ̀ bákan ní pé àti kí wọ́n má ti bàjẹ́ o ṣé bá wo the immediate past government administration tó lọ wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ń wọ́n sọ̀rọ̀ wá ní. ṣùgbọ́n kìí di ọwọ́ tí wọ́n gbé níbẹ̀ ni wọ́n gbé fún àwọn olóògùn mi kìí ti rí ara ó jìnà sí ara wọn kékeré ó jìnà sí ara wọn kékeré àti wọn lẹ́kọ̀ọ́ nínú òdòdó àti wọn lẹ́kọ̀ọ́ nínú òdòdó kí wọ́n ṣe àwọn ojúṣe bákan yẹn ká wá sọ nípa ọ̀rọ̀ ọ̀sẹ̀ fún àwọn tó bá ìlú tó ìlú lọ́wọ́ àwọn àwọn èèyàn lọ sí atm láì ní atm card fún gbogbo kí ló ti ń kó àwọn nǹkan yẹn ó yẹ kí ìjọba òun ló yẹ kí wọ́n sì máa wá solution kíákíákíá gbogbo àwọn obìnrin tí ló ń bí èyí tí ọ̀kadà ká tó lé ó tún ti lọ́nu yàrá wọ́n tún ti lé ẹ lọ́kùnrin èlò ni wọ́n ń sọ̀kadà ń fẹ́ pa. àwọn ìlú bàjáde bàjáde ìlú mọ́tà bàjáde ọ̀hún kẹfà òtún ló ti pàdé nínú gbogbo àwọn nǹkan kí lọ́wọ́ lórílẹ̀-èdè máa bá bẹ́ẹ̀ lọ tí wọ́n ti lọ tí wọ́n ti bákan náà ẹ̀kọ́ wọ́n tuntun ra ẹ̀jọ̀ kọ́ yọ wọ́n tún sọ jáde owó ẹ̀kùnrin tuntun bá fẹ́ ní owó ẹ̀kùnrin títí títí bá fẹ́ ní ó tún wá pàdé tó bá wù. ẹ̀kú ti báyìí ní pé wọ́n fẹ́ẹ́ sáà mú wọn àwọn ọmọ ọba ìtẹ̀lẹ́ ti ní o ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tẹ̀lẹ́ ti ní owó ẹ̀kùnrin two thousand ní three thousand ní. ó ti sáà nìyí lórí ìta àbáyé àti náà ti máa yóò máa lọ́ wọ́n fún lórí eh, abẹ́rẹ́ nínú ni tàbí tó dájú ìtànẹ́ta Muhammad sọ̀rọ̀ ọ̀sán gbogbo àwọn tí ọ̀sán tó wọ́n mẹ́sì àwọn kẹta ń kéde ìdàbíjà yìí kó pa àmì ó kó àmì yìí ìgbẹ́yẹ rẹ̀ tó fẹ́ dé wọn ọlọ́mọdé ní àdílé wọn náà wọn àti àwọn ọmọ náà ògbó àti ọ̀pọ̀ àti wọn kàn án lá bí wọn tó ní ọlọ́mọdé láti wọn fẹ́ kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ tó ń jáde láyé ọlọ́mọdé àti ọ̀sùn wa wọn àti àwọn ọmọ náà ògbó ربنا آتنا في اللهم إنا نعوذ بك من داب البلاء ودرك الشفاء وسوء القضاء وشماتة الأعداء اللهم حسنا كما في الأمور كلها وأجلنا من الدنيا وأداء الآخرة اللهم أنت مثلا بدعائك ووعدنا بإجابتك وقل لك ما أمرتني وأجلنا كما من بالأمر الكرام إنك لا من هذا وصلى الله وسلم على سيدنا محمد وعلى وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك